níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáyé This is an official press release audio from the President Comrade Femi Edafe. I want to quickly address every member of Oduduwa Republican Mission uh, Movement on this issue, which has been verified, dusted, and approved. láti òní yìí lọ fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́. ọmọ lẹ́yìn ní Odùduwà Republican Movement tí mò ń ṣe adarí yẹn kí ẹ mọ̀ wípé gbogbo ohun tó bá jọ mọ́ ọ̀rọ̀ màmá onítìrí mo dúpẹ́ Abíọ́lá. ẹ yàgò ẹ bìlà ẹ kúrò lẹ́yìn rẹ̀ mo sọ mo tuntun sọ a ti ṣe ìwádìí arábìnrin yìí a ti wò ó lókè àwò nísàlẹ̀ àwò láàrin èmi jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n dúró tán tí wọ́n sì ń sọ wípé onítìrí ènìyàn ni ṣùgbọ́n mo padà wá sọ fún yín wípé kì í ṣe ènìyàn mọ́ o nínú àwọn ìwádìí tí a ti ṣe and I believe many of you know that I'm into intelligence and surveillance gbogbo àwọn ènìyàn wa ta wà ń bí ni a lè mọ̀ mo mọ̀ọ́mọ̀ ṣe broadcast yìí àti ọ́díò yìí sí inú ilé ibi tí mò ń ṣàkóso rẹ̀ mo mọ̀ pé láàrin wa ń bí àwọn ọmọ onítìrí wa ń bí gẹ́gẹ́ bí èmi sì jẹ́ ọmọ rẹ̀ lẹ́ẹ̀kan rí ṣùgbọ́n mo fi àkókò yìí sọ fún gbogbo wa wípé onítìrí kì í ṣe èèyàn wa tá a bá gba Yorùbá nation tán a lè gbà á mọ́ra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí Yorùbá jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà tí wọn ò kì í ránró a lè gbà wọ́n padà ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀yà tí wọ́n ránró ni kò yẹ ká gbà wọ́n padà láti wákàtí ọwọ́ yẹ lọ ẹnikẹ́ni tó wà nínú ìkànnì yìí kò gbúdọ̀ tẹ̀lé ọ̀rọ̀ kankan títí tí màá fi sọ̀rọ̀ padà tàbí títí tí a ó fi ṣe àyẹ̀wò rẹ̀ nítorí pé a ti gbé àwọn ìgbésẹ̀ tó ní agbára wípé kí onítìrí kí ó lè rẹra rẹ̀ sílẹ̀. Si kí onítìrí kó lè padà sí ilé kí onítìrí kó lè mọ̀ wípé òun bá wa nínú ìjàǹgbara yìí ni ṣùgbọ́n ó kọ̀ ó ya alágídí lòun ò ní gbà ó ní wọ́n máa na mi lòun fẹ́ ṣe kò fi ti àwọn bàbá wa. Bánjí Akíntóyè kò fi tiwọn ṣe kò fi ti bàbá wa Sunday ọmọ Adéyẹmọ Adéníyì Ìgbòho ṣá kò fi tiwọn ṣe nítorí náà àjà wọn kúrò ní ẹ̀yìn wa títí tí wọ́n fi túbá èyí ni àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa ṣùgbọ́n kí n tó parí àwọn kan lè máa sọ wípé kí ló dé tí president wa ń sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ kí n yànnà náà ẹ̀ màmá onítìrí jẹ́ ìkan nínú àwọn tó ń fà wá sẹ́yìn lákọ̀ọ́kọ́ a ti rí wípé ẹ Lai Mohammed àti gọ́vnà Ọ̀ṣun tẹ́lẹ̀ tó ti kúrò ní orí oyè Arẹ́gbẹ́ṣọlá. àwọn ni wọ́n sponsor onítìrí, ibẹ̀ ló ti rí owó tó fi ń sponsor àwọn ènìyàn. Now sponsor tó ń sponsor ń ṣe pé bí ká lè rí Yorùbá nation gbà, ṣùgbọ́n kí gbogbo ẹ lè dàrú, kí a má rí ṣe, òun ni onítìrí wà fún. Onítìrí jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó ti gbowó lọ́wọ́ àwọn olóṣèlú, ó ń ṣiṣẹ́ fún wọn. À, ah, ní gbogbo ìkànnì wa kì í ṣe ìkànnì yìí nìkan òun ni gbogbo ìkànnì Yorùbá Nation ló ti fix àwọn àmì sí ìyẹn ò ní ká máa sọ̀rọ̀ mo sọ lẹ́ni mo tún repeat orúkọ mi comrade Fẹ́mi Ẹ̀dàfẹ́ the president of Oduduwa Republican Movement ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ and eh, kí ẹnikẹ́ni kó má jiyàn lórí ohun yìí ohun tí mo rí ẹ ò rí a ṣẹ̀ṣẹ̀ parí meeting pẹ̀lú bàbá wa Akíntóyè ni ẹ̀kejì tí a máa ṣe meeting rèé eh, tàdé rí àṣírí yẹn yàtọ̀ sí gbogbo àwọn intelligence and surveillance tá a ti gbá kọjá tá a ti rí tá a sì ti ṣe àwa rí wípé màmá yìí gbogbo ohun tí a bá ti fẹ́ ṣe ìgbésẹ̀ tá a bá ti fẹ́ gbé tó bá ti gbọ́ ó máa sáré wọnú ìgbésẹ̀ yẹn láti lọ gbé ìgbésẹ̀ yẹn láti ṣe kíni láti fọ ojú ẹ̀ ẹ rí i pé nígbà tí bàbá Akíntóye sọ wípé a máa ṣe declaration ìgbà yẹn náà ni wọ́n ti sáré lọ ní November twenty tó ti sáré lọ ṣe declaration láti lè curb láti lè láti lè seize agbára ohun tí a fẹ́ ṣe ṣùgbọ́n àṣírí wọn ti tú sí wa lọ́wọ́ kí ẹnikẹ́ni kó má wà ní ẹ̀yìn wọn mọ́ kó má ṣe tẹ̀lé wọn mọ́ èyí ni mo sọ gẹ́gẹ́ bí adarí kí gbogbo ènìyàn kó sì tẹ̀lé ire o ojú agbéwá o dalẹ̀ nìkan ni ò ní gbé ká má rí ẹnikẹ́ni tó máa tò sí ẹ̀yìn onítìrí láti sìn lọ ẹ jẹ́ kí n tètè sọ fún yín gbogbo ibi tí picture ẹ bá wà nínú gbogbo bánà wa a ó yọ kúrò gbogbo ibi tí orúkọ ẹ wà a ó yọ kúrò àwọn mídíà gan world media and home based media wọn ò lè gbé ọ̀rọ̀ ẹ̀ pọ́n mọ́ gbogbo ohun tó bá sọ ó sọ sí àpò ara ẹ̀ kò sí nǹkan kan àti wípé gbogbo ohun tó ń bìlíìfù wípé wà lọ́wọ́ kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan lọ́wọ́ ẹ sẹ́ndì ọdíò yìí sí gbogbo ibi tẹ́ bá lè sẹ́ndì ẹ̀ sí onítìrí ọ̀tá yorùbá nation ló jẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ ire o. àwa tá a gbàgbọ́ wípé òmìnira yorùbá twenty twenty two ọlọ́run ti ṣe àṣepéṣe àṣeyọrí iṣẹ́. àmín. ìrora ṣeun mo kí gbogbo wa ẹ ṣé mo dúpẹ́ mo dẹ̀ kí wa lẹ́ẹ̀kan sí again pé a kú oríire oore tọ́lọ́run ti ṣe tó bá wa gbé tó gbé dé declaration a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èní ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ reclamation èní la bẹ̀rẹ̀ kì í ṣèjọ́ kan náà gbà bọ̀ má ṣàlàyé gbogbo ẹ̀ fún wa tó dà pé àwọn kan fẹ́ máa sọkúsọ àbí máa confuse àwọn èèyàn so mo fẹ́ wá láti ṣàlàyé fún wa ni ẹ jọ̀ọ́ fún mi ní time so that màá lè break ẹ̀ dáadáa mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá torí ìgbà tí wọ́n gbọ́ mẹ́sẹ̀gì mi nípa reclamation gbogbo ọmọ Yorùbá dìde kan tó máa ń mú inú mi dùn nìyẹn. gbé sílẹ̀ ọlọ́run rí ìyá ọlọ́run ẹ̀ ń tako ó ṣe mí hmm. ó kọjá òye wo òye mi ìmọ̀ mi ó hmm. kọjá agbára mi hmm. ọlọ́run lò mí nì ẹbí ẹ máa máa sọ oríṣiríṣi kí lẹ mọ̀ nípa nǹkan tí ẹ sọ ẹ sọ náà tí ó jẹ́ kí n rántí àwọn incident kan sísá mi àwọn èèyàn tó ń sọ̀rọ̀ ó dáṣe ó dáṣe ṣé Mohbad ò ga amalgamate everybody mm-hmm. ọlọ́run dẹ̀ ti wọ́n mi ní àwọn iṣẹ́ ńlá kan nígbà kan tó jẹ́ pé ọlọ́run fún rẹ̀ ló ṣe iṣẹ́ yẹn bọ́ mi ò lè sọ́ńpẹ̀ torí protocol mi ò mm-hmm. tí ì gbàṣẹ lọ́wọ́ àwọn ìlú yẹn tí bá fẹ́ kọ ìwé mi mo máa gbàṣẹ lọ́wọ́ wọn pé jọ ẹ jọ ẹ fún mi láṣẹ láti lè sọ nípa àwọn nǹkan báyìí tọ́lọ́run single handedly tó ní kí n lọ jíṣẹ́ yẹn nítorí àwọn aráàlú mi tí hmm. millions bẹ́ẹ̀ jẹ́ àǹfààní ẹ̀ títí ju èmi tó hmm. tó dẹ̀ máa fi dọ̀la ni kò sẹ́ni tó mọ̀ pẹ́ tí ó lè yóò bá ń ṣe pé nǹkan tẹ́ pé èèyàn máa mọ̀ pẹ́ mi ò ní jẹ́ kẹ́ni bọ́dún mọ̀ pẹ́ náà ọlọ́run dẹ̀ ràn mí mo dẹ̀ ṣàṣeyọrí mo fẹ́ sọ fún yín pé ọlọ́run ò ní rán mi iṣẹ́ kó má ṣàṣeyọrí iṣẹ́ fún mi ọlọ́run látìlẹ́yìn mi ní gbogbo ọ̀nà pátá ó má ṣe àṣeyọrí fún mi ọlọ́run ló ń ṣe kì í ṣe mi ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀nà ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú ńlá ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta tó dẹ̀ jẹ́ pé ní èmi millions ló ń jẹ àǹfààní ẹ̀ tó dẹ̀ máa máa jẹ àǹfààní ẹ̀ títí. Hmm. mo máa kọ́ sínú ìwé mi pé mo máa gba àṣẹ lọ́wọ́ wọn mi ò lè dárúkọ àwọn ìlú yẹn mi ò dẹ̀ lè sọ pé mo máa gba àṣẹ lọ́wọ́ wọn pé mo fẹ́ sọ nípa ẹ̀ sínú ìwé mi àwọn èèyàn kà wọn kà ń bẹ̀ lágbára ọlọ́run láṣẹ ti ọlọ́run eléyìí ń ṣe àkọ́kọ́ iṣẹ́ tọ́lọ́ máa rán mi nípa àwọn ọmọ kí ni pé human being ọ̀bọ nípa nàìjíríà bí nípa ọmọ yorùbá ó wọ́n mi níṣẹ́ lápapọ̀ nàìjíríà ọlọ́run bá mi jẹ mo ṣàṣeyọrí ọlọ́run rí rán mi ṣẹ́ kí n má ṣàṣeyọrí àwọn olóòsọ ìsọkúsọ játijàti ọ̀rọ̀ èmi kọ́ ni mo ṣe ọlọ́run ni ẹja fílẹ̀ bẹ́ẹ̀ yẹn mo fẹ́ fi ìyẹn yé wa ní pé àwọn tó ń sọ ìsọkúsọ ẹjọ́ ẹ bá mi bí wọn o ọ̀nà òun náà mọ̀ kí náà dẹ̀ mọ̀ pa ẹ̀ kọ́ sọ kọ́ ṣe é kárí èyí tá à ń tọ̀ iṣá àṣeyọrí ti wà ń bẹ̀ èyí kọ́ ni iṣẹ́ tí ọlọ́run máa kọ́kọ́ rán mi níṣẹ́ àkọ́kọ́ tó dẹ̀ ṣàṣeyọrí títí ìta ò bá yẹ níbọdì tínú ilé yé àwọn èèyàn ṣá tínú ilé yé àwọn èèyàn bó ṣe wà nìyẹn wọn ò jẹrẹ sí ètò kan nípa nǹkan táwọn èèyàn sọ ìbú gbogbo oríṣiríṣi rọ fabrication ìtàn oríṣiríṣi owó nǹkan tí ò sí ní mínì tó ń sọ kọkàn tínú láti sọ oníkàkùn ṣàjẹrù tó lè gbé tèmi nìyẹn torí gbà tèmi náà bá bẹ̀rẹ̀ tèmi kẹyàn kankan má ní a ó dẹ̀ ti pọ̀ jù ló ṣe wà nìyẹn mo dẹ̀ bẹ̀ ọlọ́run ọlọ́run dẹ̀ fún mi ní àwọn ọ̀nà yẹn ní gbẹ́zàn ní pé ó ti fi àwọn àṣírí kan hàn mí tẹ́lẹ̀ àwọn ọ̀nà kó ti jẹ́ rìn àwọn nǹkan kó ti jẹ́ kí n ṣe so ó jẹ́ kí eléyìí tó dàbí ẹni pé ah ok, ìgbésẹ̀ ó yá tó rọrùn náà fún ara ẹ̀ ló rìn adẹ̀ rìn à ń rìn à ń ṣe bó ṣe ká ṣe bọ́lọ̀ ṣe ní ká ṣe gbogbo àná ọ̀dà tún ṣe àdé ńlọrọdẹ tí bá ṣe àwọn nǹkan míì máa tún ló yá gbogbo àkàjọ ṣé ó gbá lájọ ṣe náà ọlọ́dẹ̀ ń fàṣẹ sí à ń rí gbà ọ́ láàánú gbà láàánú gbà mo fẹ́ sọ fún yín ni kò sí yíyẹ̀ ń bẹ̀ ní ayé àti lọ́run declaration yẹn ó ti ṣẹlẹ̀ yorùbá nation ló ti dúró bí orílẹ̀-èdè ṣùgbọ́n àti ọmọ yorùbá ṣe máa ma sọ wípé káwọn àkáwọn bá gba orílẹ̀-èdè àbí kí nǹkan kí ni òye nínú ọ̀wọ́n ó ti wà lórílẹ̀-èdè documentation ló ń jẹ́ declaration documentation náà kíkó wá pa amalgamation ọlọ́run ti ṣe é nǹkan tó lòun ti ṣe fúnra ẹ̀ ló ṣe fúnra ẹ̀ ló kọ́ fúnra ẹ̀ ló ló ẹgbẹ́ gbèsè yìí á dẹ̀ gbé kó má sí jà kó má sáriwo ni. Hmm. a ti gbé ètò yẹ ká gbé agbé gbogbo nǹkan tó yẹ ká ṣe ètò yẹ kó yí hàn síta ó hàn síta ètò yẹ kó hàn síta kò hàn síta gbogbo ẹ̀ dẹ̀ ń lọ àwọn èèyàn dẹ̀ kúkú rí díẹ̀ díẹ̀ àwọn èèyàn rí díẹ̀ díẹ̀ àfi tó bá fẹ́ parọ́ lókù hmm. àwọn èèyàn rí díẹ̀ díẹ̀ nítorí ìṣesí Mm-hmm. ìjọba àpapọ̀ nàìjíríà sí àwọn ọmọ yorùbá ó yàtọ̀ sí tẹ́lẹ̀. ó yàtọ̀ bàjẹ́bàjẹ́mà mo rí gbogbo ẹ̀ mọ́. ọlọ́run ló ṣe kí ṣèyàn ọlọ́run fúnra rẹ̀ ló ní ògbó yẹn ló gba àkóso yẹn ní tí mo wọ̀n ni ní dáadáa mo wọ̀n yẹn torí ó ní àwọn ìgbésẹ̀ àtirìn tàtirìn ní ọ̀nà yẹn. so ìgbà tó dẹ̀ di pé tí wọ́n di pé òkè ká reclaim reclamation ẹ jẹ́ ká reclaim nǹkan tó jẹ́ tiwa nǹkan tó kù nìyẹn àwọn nǹkan tó jẹ́ tí ọmọ yorùbá

so a ń láti máa gbé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọ̀rọ̀ dẹ̀ jọ yé wa ọ̀rọ̀ yẹ ọ̀tún yóò sì àwọn tó yẹ kó yé ń yé so ìgbésẹ̀ yẹn là ń gbé láti rìn kí nǹkan tó jẹ́ tọmọ Yorùbá ibi tí uh, resources wa wà àfọkànbalẹ̀ reclamation ká gba lú ká gba nǹkan tó jẹ́ tiwa ni kì í ṣe ìjọ kan o kò ṣe iṣẹ́ ìjọ kan iṣẹ́ ọjọ́ mélòó kan ni ó ní ó ní ìrìn nínú èyí ó ní àwọn ìgbésẹ̀ tó le gan táwọn kan fẹ́ gbélé ní èèyàn náà wọn ṣùgbọ́n mo wá lọ fún ọ pé jọ kọ́ńtì lónìí ìdí ni pé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ìpanikíní yìí pọ̀ sí ó ní nǹkan kan tí mo fẹ́ ṣe tó bá di ọ̀la ẹ̀gbọ́n pa ẹ̀ kí ni nǹkan kan tí mo bẹ̀ ọlọ́ọ̀pọ̀ ọlọ́run kí n lè ṣe é mo wá bẹ̀ wọ́n gan-an wọ́n ti àwọn ah, in fact ìrìnàjò tèmi ò gbàgà jù mo bẹ̀ wọ́n gidi bí ẹjọ́ ẹ fún mi ní àyè lénìí hmm, wọ́n ṣe àwọn iṣẹ́ ọ̀rẹ́dí o wọ́n ti ṣe àwọn iṣẹ́ kan ẹ máa gbọ́n pẹ̀ lọ́la hmm. so nǹkan tí màá máa ṣe ni pé tá a bá ń rin ìrìn àjò lénìí tó bá di àárọ̀ ọjọ́ kejì màá send màá send update yẹn sí sísítà mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ so àwọn á lè bá mi pín káàkiri so lágbára Ọlọ́run gbogbo wa la máa jọ gbà o. Bẹ́ẹ̀ni gbogbo wa ta ní ìgbàgbọ́ pé a fẹ́ àtikó ẹgbàgbé àtikó olóko ẹrú náà yorùbá nation ti dúró <laughs> ẹni tó bá ní kò yé òun ni òye ó ti dúró ó ti dúró hmm. ṣùgbọ́n láti wá fi ẹsẹ̀ rinlẹ̀ pé nǹkan ti wá leléyìí o àti gbà nǹkan wá o òun ló kù ká reclaim ni kò sí kankan tàbẹ́dẹ̀ tó reclaim interim government wá ti wà ń bẹ̀ a máa defend ara wa. Benny a máa defend ara wa àwọn èèyàn sọ pé ah, kí lẹ rà kí lẹ ní ah, ah, ta lọ́lọ́run <laughs> àtìlóhun gbogbo hmm, one with God ni majority nìyẹn àwa lọ́lọ́run olórí ogun dẹ lọ́lọ́run ọba tí ò ní sáré kó tó mẹ tó fẹ́ mú <laughs> kábíyèsí ọlọ́run àwa lọ́lọ́run olórí ogun ajagunṣẹ́gun fún rẹ̀ ọ̀rọ̀ kan ló fi dáyé ọ̀run ọ̀run tó dá ogun. nǹkan ni hmm, àwa lọ́lọ́run ọlọ́run dá wa lójú àwa ní ọlọ́run àṣẹ tó ní ká fi pe ogun tó ní ká pè jáde láti ẹni àkọ́kọ́ yorùbá tó dá títí dé ogun tó ní ká pè àṣẹ ti jáde ẹjẹ́ àmà wòran ẹni tó bá lóun fẹ́ gbógun tiwa lórí ìrìn yìí à ayé ẹgbẹ́ kájà wò bọ́tú gbogbo tó yẹ ká ṣe wọ́n má bàa sọ pé ẹ̀yin náà ó dẹ̀ kú ẹ̀ṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ láti lẹ́yìn ọlọ́run gbogbo ẹ̀ láti ṣe hmm. gbogbo ẹ̀ ni ètò wa ti èmi yìí ni mo wá sọ pé ah ìgbésẹ̀ yìí fẹ́ lé o àwọn èèyàn ti yé ìgbésẹ̀ yẹn nípọn wọ́n ti jáde tán hmm. mo bẹ̀ wọ́n ni bí ẹjọ́ sòrò bọ̀ pẹ̀lú ẹ̀ náà wọ́n ṣe àwọn iṣẹ́ kan lénìí tó bá di ọ̀la ẹ̀ gbọ́ so máa máa fún yín ní report twenty four hours each twenty four hours so gbogbo wa lápapọ̀ oh. jẹ́ ká lọ rẹ́dì gbogbo wa la máa gba nǹkan tó jẹ́ tiwa o ẹ̀rí àwọn tí mo ná jáde lénìí àwọn dúró tán mo dẹ̀ tún kí àwọn tó jáde lánàá ní rálì mo kí wọn wọn kú iṣẹ́ takuntakun bọ̀ mo wá fẹ́ bẹ gbogbo wa pé a ti gbìyànjú àgbáyé gan rí gbogbo bá a ṣe ń gbègbè gbèsè làgbáyé rí lọ́dẹ̀ mọ̀ gbogbo ẹ̀ náà mọ̀ so ẹ jẹ́ ká máa wò ó kó wá ṣe pé kọ́ ní àṣebọ́dún ti tán kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó sọ pé kọ́dún ìtótó òun máa ṣe ṣe bẹ́ẹ̀ ni tó ń ṣe ó ti ṣe ó kù sí wa lọ́wọ́ báyìí táwa lọ gbèrè nǹkan tó jẹ́ tiwa ká rìkẹ́ gbogbo nǹkan tó jẹ́ tiwa nítòótọ́ àwọn èèyàn ń béèrè à báwo ni ká iṣẹ́ ìgbóná máa ti láti máa báwo ṣe sọ ìgbẹ́ láti máa pàdé báwo la ṣe máa ṣe àwọn olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan wà tẹ́ pé wọ́n àjọ ń ṣe ìpàdé dáadáa torí irú aṣojú ẹgbẹ́ àpapọ̀ Yorùbá ẹgbẹ́ tó pọ̀ gidi ló wà ní over hundred and something ni o ní àpapọ̀ wọn o kàmáì tí wàá sọ ìfọwọ́sowọ́pọ̀ ọmọ Yorùbá so oríṣiríṣi àwọn ẹgbẹ́ tó bá jẹ́ pé àwọn míì wà tí wọ́n sí lọ́ndà àwọn tí mo pè yìí tó bá dẹ̀ fẹ́ gbé pé ká nítorí àjọ ń ṣe ìpàdé ìjọ ta máa lọ gba gbogbo àwọn nǹkan ìgbà ta máa lọ gba ilé ìgbà ilé ó ní nǹkan tó fẹ́ gbà lénìí kí tó bẹ̀ wọ́n pé ẹ fún mi ní kékeré àyè torí ó ní nǹkan kan tí mo fẹ́ ṣe sí ìta hmm, hmm. ó ní nǹkan kan tí mo fẹ́ ṣe sí ìta nǹkan yẹn ẹ jẹ́ kí ṣe hmm. ó ní nǹkan kan tí mo fẹ́ ka ṣe sí inú ìlú tó bá di lọ́la ẹ̀ gbọ́ Mm. so àwọn wa mo ṣàbẹ̀ wọ́n wọ́n wá fún mi láàyè ẹ̀ so kò sí problem iṣẹ́ lọ ní gidi so nítorí mẹ́wàá tí wọ́n tí wọ́n láwọn ò tiẹ̀ gbàgbé àwọn òṣè ó jẹ́ kán jẹ́ wọn ò tiẹ̀ fojú kan Canaan nì wọn ò fojú kan lẹ̀ lérí èmi ń bẹ̀rù Ọlọ́run ní gbogbo àwọn tó ń tako òmìnira Yorùbá ìdílé orílẹ̀-èdè Yorùbá yìí mo bẹ̀rẹ̀ ní gbogbo tó bá jẹ oore tó dẹ̀ máa pọ̀ gán tó máa jáde lẹ̀ Yorùbá májò jẹ́ tiwọn májò rìgbà májò dọ́dọ̀ májò dọ́dọ̀ ti lè mọ̀ Ọlọ́run mo dẹ̀ mọ̀ pọ́lọ̀ máa pàṣẹ sí mo dẹ̀ mọ̀ pé máa rí bẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn kò ní yẹ láyé ní gbogbo ọ̀nà ní gbogbo nǹkan tọ́lọ́ ń da sórílẹ̀-èdè Yorùbá ni mo mo ń pè wọ́n ni pé ẹ make títí kan wọlẹ̀ ìwọ atẹ́gùn ìwọ omi ìwọ òkè ìwọ ọlẹ̀ gbogbo nǹkan kọ́tà ò gbọdọ̀ jẹ́ kí wọ́n jẹ àǹfààní ilẹ̀ Yorùbá yìí. àmín wọn ò ní jẹ àǹfààní ẹ wọn ò ní jẹ orí ẹ láyé orí ẹ gbọ́dọ̀ wọn yóò ṣe ìpè wọn béèrè ni wọn sọ pé àwọn ògbàgbọ́ ẹ̀rọ ni kò ṣeé ṣe kò ṣeé ṣe kìíní kan ẹ àwọn tó ní kò ṣeé ṣe lọ́jọ́ sí ànáwó òróró ìdẹgbà àwọn tí wọn náà kò ìgbà tí ìyípadà Ọlọ́run tó ṣe ìgbà yẹn kò yípadà so àwọn náà bákan náà ló ṣe rí fún wọn bó ṣe rí nìyẹn but mo fẹ́ sọ pé ẹ ṣe ẹ dúró ẹ ń fi wọn ní gbogbo ìgbà pé nǹkan tá a gbàgbọ́ nínú ẹ̀ ni nǹkan tá a mọ̀ kó ti ṣẹlẹ̀ ni ẹ dúró tán mo rí wàhálà yìí wọ́n máa ń ṣe ẹ máa ń ṣe wàhálà gan mo ṣàmọye ìdààmú tẹ ṣe láti lọ síbẹ̀ ẹ lánàá àìmọye ibi tó rí kálukú mi ti wá nítorí ẹ ní ìgbàgbọ́ nínú ẹ̀ ni ẹ ń fi ara iṣẹ́ ẹ̀ ń fẹ̀mí ṣe ó ti dandan kí oore ilẹ̀ Yorùbá kó dandan yìí ó ti di dandan kẹrí jẹ kẹrí mú bẹ́ẹ̀ ó ti dandan kẹ ní ìgbéga ó di dandan lórí gbogbo wàhálà tó gùn àti ìfọkànsí tẹ̀ ń ṣe gbogbo àwọn tó dẹ̀ papọ̀ lóríṣiríṣi lé ní iná tó fẹ́ jáde kí n tó bẹ̀rù pé ẹjọ́ ẹ ṣe sùúrù kékeré fún mi ẹjọ́ tó lọ náà ó kù kan yọ ẹ fún mi ní àyè yẹn ẹ jẹ́ kí ṣe tí n bá ti ṣe tó bá wá gbé ìjà wá wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá máa wìn ọmọ Yorùbá máa wìn àwọn ò parun àwọn náà máa parun torí náà ẹ àti bẹ̀rẹ̀ kákan reclaim ní reclamation ní wà lẹ̀ lẹ́yìn tá a bá ṣe reclamation interim government máa bẹ̀rẹ̀ iṣẹ́ tí interim government bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo carnival gan la máa ṣe pàápàá gbogbo ìdùnnú ayọ̀ oríṣiríṣi ọlọ́run ti ṣèyanu kí ọdún yìí tó tán ni o kì í ṣe pé bóyá láàrin ẹ o àníṣe January first a ti wà ní Yorùbá nation àti orílẹ̀-èdè ní àgbáyé. lórúkọ Jésù. lọ́wọ́lọ́wọ́ yìí ní ọwọ́ yìí àti wà ní orílẹ̀-èdè ní àgbáyé wọ́n ti mọ̀ yẹn lágbàáyé ni mo sọ bẹ́ẹ̀ ni mà lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè ní Yorùbá nation èyí tó kù sí nǹkan tó jẹ́ tiwa o so kò sí wàhálà àwọn ọ̀nà tó yẹ ká gbà kó má bàa ní ẹ̀bi nínú àti gbàgbà nǹkan ẹyọ kan tó kù mo dẹ̀ bẹ̀ wọ́n dẹ̀ gbọ́ àwọn tó ń fẹ́ jáde lẹ́nu so a dẹ̀ ti ṣe ìgbésẹ̀ yẹn pẹ̀ láti lẹ́yìn Ọlọ́run tó bá di ọ̀la gbogbo a máa bẹ̀rẹ̀ sí ní gbọ́n ẹ̀ parapọ̀ tá gbogbo a Yorùbá la tó jẹ́ tiwa o state wa tó jẹ́ àkọjá ìlú wa Ìbàdàn táwọn bàbá wa Awólọ́wọ̀ lò as capital Yorùbá orílẹ̀ Yorùbá òun náà ni a sì máa lò títí ọmọ Yorùbá máa fi ṣe constitution wọn á wá decide ibi táwọn fẹ́ tó bá jẹ́ ìbàdàn náà ni bó dẹ̀ jẹ́ bòmí ọmọ yorùbá lápapọ̀ aṣọ yẹn bọ̀tí kọ́ tá a ṣe pé ìbàdàn ni pé ibi táwọn bàbá wa ló ń gbà yẹn so ìbàdàn náà la ṣe máa lò as eh, capital orílẹ̀-èdè yorùbá náà kò sí wàhálà ọ̀sẹ̀ yìí náà ni kò kọjá ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí láṣẹ ti ọlọ́run bọ̀dá ti bẹ̀rẹ̀ lónìí bọ̀tọ̀ ọ̀sẹ̀ yìí lágbára ọlọ́run a máa gba gbogbo nǹkan tó jẹ́ tiwa láṣẹ ti ọlọ́run ká balẹ̀ wọn bá yí wọn bá yí wọn yí náà ni kò sí nǹkan tó wẹ́n ti di ẹ̀ jáde ju pé káwa ká borí lọ kọ́lọ̀ ṣàtìlẹ́yìn fún wa wọ́n tó wà ń bẹ̀ nìyẹn títà ni ẹ ṣé mo dúpẹ́ mo ní kí lọ ló wù ú ká ẹ bá ti gbọ́ èrò oríṣiríṣi mo bẹ̀ wọ́n ni ẹ jọ̀ọ́ àwọn ọ̀dọ́ dìde ọ̀dọ́ dìde mi lẹ́nu tó yẹ púpọ̀ ń béèrè question yẹn mo dẹ́wọ̀ pé a ti ṣe declaration sí wàhálà ẹ̀bọ̀ tó wọ́n àwa lókè ẹ̀ má wọ̀rì ẹ jẹ́ kí ọ̀nà tọ́nà tún fún mi torí ká máa ṣáà máa gbé ọ̀nà ìgbésẹ̀ díẹ̀díẹ̀ lọ́nà tọ́nà fún wa yìí especially paperwork documentation náà ni a fẹ́ gba ìlú documentation àgbà tó fẹ́ gba independence ayé àtijọ́ ṣe bí documentation náà ni òun ni kò sí nǹkan tá a lè pariwo títì a máa padà wá sọ̀rọ̀ lórí tó bá padà máa kọ̀wé yìí náà ni ìwé yìí la máa kọ ṣùgbọ́n tọ́lọ́ dẹ̀ ti fún wa láṣìírí àwọn ọ̀nà tá a máa rìn á ti rìn kò sí ìjà àyà Yorùbá nation ti dúró yorùbá nation ti dúró bí orílẹ̀-èdè kakàn pé ìgbésẹ̀ ẹyọkan méjì yìí ni ká reclaim kíjọba wa bẹ̀rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wa bẹ̀rẹ̀ ni ó tàn kí ẹ̀gbọ́n abádẹ́ ti bẹ̀rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹ pápá pa ọmọ yorùbá.